gbogbo nǹkan tó lọ́wọ́ fún baba gbogbo ẹ̀ ló dáa èyí ká ò sépèlè ní ẹ̀yìn kódà last man ẹni wájú ni kèé ṣe gbogbo àwọn tó lọ́wọ́ pèsè fídì ńgbà yẹn ló ti bẹ̀rẹ̀ fún o ó bá àwọn kan ní èyí tí ń pa wọn lẹ́kún lọ́jọ́ ayé wọn ẹkún yẹn kò tún wá kò ní kìtọ́ ọ̀hún wọ́n tún yìí sunkún ní símà àwọn tó kú tó pé ah lọ́wọ́ púpọ̀ wọn á bì kò sí ọmọ bàbá kankan tẹ́ ẹ lè fi wé ọmọ kan nìkan tó wà ní eléyìí ó ṣe é lò fún ẹ̀yìn kò sẹ́ni tó ṣe é lò fẹ́yìn nù yín last man ò ṣe é lò fẹ́yìn ẹ ẹ rí ẹ́ńjìnì araba rì sí mi ó pọ̀ gan ni ẹ lóbìnrin ó gbọ́ obìnrin ní sáà òkú rìjálù ni wọ́n á kún jìbálù. Ah, ọjọ́ aláàdì tí ń ṣe sunday fourteenth of january twenty twenty four tí ń ṣe ah, ọjọ́ kejì ah, ní oṣù rajab fourteen forty five h ní èkó ní agége mbíbà yìí tí àjòkó mauludu nabi bá a ṣe máa ń ṣe lọ́dọọdún lábẹ́ àṣẹ àwọn mọ̀mọ́ wa àwọn mama wa alustaza halima abdullahi salati almukaddam bí wọ́n ti máa ń ṣe tá à ń ṣe láàyè yìí náà ni pé à ń kó àná Muhammad jáde sallallahu alaihi wasallam à ń dunnú à ń yọ̀ látara pé kí ni ọlọ́run fi wá ọlá ka ọkún wá nú àwọn ẹni rẹ̀ tí wọ́n tẹ̀ lánà Muhammad ààyè yìí ààyè gbígbàdúrà ni ààyè yìí ààyè tẹ́lẹ̀ fi tẹ́lẹ̀ gbé bànújẹ́ débẹ̀ tí bá dùnú kúrò ni ààyè yìí ààyè tẹ́yẹ̀ sunkún sọ́lọ́run láàyè náà tọ́lọ́run sì pa á lẹ́rìn ni látàrí kíni látara pé à ń ṣe àṣàlátù fún àná Muhammad sallallahu alaihi wasallam. nídìí náà làwa náà wà yìí sọ ẹni tó ń sáré tó wá débi tí ń lọ tó sì fọkàn balẹ̀ tó tún wá ní gbogbo ẹ̀yin èèyàn ẹ wá rí bí mo ṣe rí oúnjẹ tó dáa fún wọn náà ó tilẹ̀kùn máwọn ẹlòmíì kó má dáa fún wọn mọ́ni. ìyára tún á lè láyè. bàbá kápá kí wọ́n dé mọ́ríkàsì ká tilẹ̀kùn mẹ́nibọ́dì pé kó mọ̀ wá mọ́ àwọn àni gbogbo ẹ̀yin tẹ́ bá kéwu ẹ máa kéwu lábẹ́ mi bàbá ní no ibi mo ti kéwu ẹ̀yin náà wá ké mbẹ́. bọ́dí ló lè dárí. Ah, wọ́n ti fún àfa mi mọ́tà yìí mọ́tà méjì péré náà ná fún o mọ́tà méjì péré ni o ná fún àfa mi ó sì fún ó lọ tààrẹ̀ ó sì ta kejì ká wá sọ ẹni tó fún lóríire tán fún ní oríire bàbá yẹn nígbà tí wọ́n fún tán ó wá fún gbogbo àwọn èèyàn lóríire yẹn pé oríire ìkó ìṣesí wa sọ́fẹ́fẹ́ àwọn ẹni tàná òun nìyí tá a máa ń ṣe ń lé wa sọ láti gbogbo ibi tí àfáwọn àlùbáàrì ti bá dé táwọn dọ̀tú bá dé kò sí orúkọ kan tí wọ́n ń gbé láwùjẹ tó kọjá orúkọ bàbá wọn. wọ́n lè bí nàìjíríà hù mí bá a di yé. nígbà tó bá ní wọ́n ń gbé orúkọ bàbá wọn láwùjẹ ṣé kí wọ́n gbé orúkọ bàbá wọn lẹ̀ kọ́ mọ́ gbé orúkọ bàbá rẹ̀ láwùjẹ ni. orúkọ bàbá wọn náà ni wọ́n gbé láwùjẹ torí kùránì jẹ́ oyé wa wípé àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn ẹni rẹ̀. yẹ́kúlú dọ̀rọ̀ bàdákì fìrìlànà wà ní kẹwà nínà. wọn ò nígbà tí àwọn ẹni rẹ̀ tí wọ́n bá lọ òun ló bí àwọn bá náírà ìlà ìdèbìlì ṣe é lè àlórí. ara wọn míì wọn kára àwọn ọmọ dábàbà tiwọn ara wọn míì yorùbá ni wọn máa fi ń sọ ìtumọ̀ yìí pé ìta ń lò ńlẹ̀ yorùbá wípé à àwọn tàná àwọn tí a wá ṣe láàyè yìí àwọn náà ni a wá ṣe ọjọ́ bíi anabiwa Muhammad èyí tí ó ṣe pàtàkì fún wa láti máa ṣe nítorí anabi Muhammad náà ṣọjọ́ bíi ara rẹ̀ ló fi gba àwẹ̀ lọ́jọ́ Monday tó fi fi lọ́rùn tó fi tó fi sọ́nà fáwọn jàmáà náà pé káwọn náà máa gbàwẹ̀ níjọ́ Monday so àwẹ̀ yìí tó wá ń gbà òun náà fi máàkì ọjọ́ ìbí rẹ̀ náà ni èyí táwa náà ń ṣe lé ní a fi máàkì ọjọ́ ìbí àná Muhammad náà ni so ọjọ́ bá ní Muhammad yìí náà kọ́lọ́ mọ́sá fi san wálé san rẹ̀. báyìí sí èlò òde yẹn kí ẹ má rà àfíṣètì wọn kun báyìí sí yẹn ni mo sọ ọ̀rẹ́ kí mo láti di sẹẹtì náà sẹẹtì ni wá bàbá kò sọjọ orí níbi ayé mọ o no gbàgbé ọjọ́ orí kàlẹ́ndà nìyí báàrì sí àfa àgbà ní sẹ́ẹ̀tì wa ni èmi mo sọ bẹ́ẹ̀ nítorí pé intanse náà ní í ṣe inú tún máa ń rògbà mi gidi kí n jẹ báàrì sí ibi ọ̀rọ̀ tí kúkú lọ̀rọ̀ yìí ti ń wá kí nìyẹn kò yẹni tí ń sọ náà wọ́n bùn yín lọ́tọ̀ọ̀tọ̀ ní ibi tó kún ti dókítà sí àwa sì bímọ lead àwọn ẹ̀yà wa mo dẹ̀ wà nínú àwọn awardees lẹ́yìn kọ́lọ́mbà àlùbáríkà sí àlùbáríkà àwọn baba sheikh salati àti àlùbáríkà anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ajá tó máa pọ̀ jù báyìí lọ ọlọ́run afa àlùbáríkà sí jù báyìí lọ agbòrò jù báyìí lọ gbogbo ń tó fẹ́ ṣe mọ́ṣáláṣí tó fẹ́ kọ́ ọlọ́run á ṣe é nírọ̀rùn. gbogbo ń tà ṣe kọ́ ló dà ó bàbá mọ̀rọ̀ sọ̀rọ̀ kán mọ̀ sọ jù wá lọ ọ̀tọ̀ lóògùn ọ̀tọ̀ làṣẹ ọ̀tọ̀ ní alifáàtìyà ọ̀tọ̀ ní sírùlfáàtìyà ẹ̀ẹ́dì nílé àbáǹdá nìkan ló pọ̀ sí láwọn bá ṣe fatiha ní bisiril fatiha tọ́ba ní alifatiha alhamdulilayi rabbil alamin aramani rahim àmọ́ tó bá dọ́dọ̀ wọ́n táwọn bá kan fatiha ṣẹlẹ̀ tó kálí alhamdulilayi rabbil alamin amdan yafuku wayalu wafadula amdala amidina rabbil awalina wala ahirina amdan yakun awudu wala na ibusan wasura inda rabbil alamin aramani rahim fa umani ismani karimani asimani jalilani rahimani shari. onígbà fatiha yàtọ̀ sí tiẹ̀. àṣírí fáájì àti wọn bẹ lọ́dọ̀ gbogbo èèyàn tí ń bẹ nílé àfáàndà ọ̀nà ní ń bẹ lọ́dọ̀ ọlọ́dọ̀ ọkùnrin yọ kó lára ẹni a wà níbi mọ́lìdì ìyá wa alájà Halima Salati wọ́n máa ń ṣe lọ́dọọdún kọ́lọ́n wa ṣe bá ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlà kọ́lọ́n wa parí ẹ̀ pẹ̀lú alhamdulilayi kó mọ̀ wá ṣe léyìí ní òpin kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú àlàáfíà tẹ̀mí gígùn kọ́lọ́mbà fún àlùbáríkà àti kọ́lọ́ngbà lẹ́sìn fún wa. inú mi dùn gidigidi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ alájà ìyá máa pé wọ́n ṣe gan-an wọ́n ọlọ́run bá nífẹ̀ẹ́ àwọn náà oyè tèmi náà jẹ́ jẹ́ ìmí mi lójú ọlọ́run máa wà pẹ̀lú wa a nífẹ̀ẹ́ lè ṣe òpin ọlọ́run. bàbá mi kí ibẹ̀rẹ̀ ashraf bàbá yẹn lu ayé dáadáa ní ẹni tó bá mọ̀ wọ́n wọ́n lánìyàn dáadáa wọ́n kì í dá àbá àti tí ṣe kátàlí fún yẹn àáfàá ni wọ́n onímúre ni wọ́n àáfàá tí bá máa kọ́ ọmọ ọlọ́mọ ẹ̀yìn rẹ̀ ò lè rí báyìí. bí èèyàn bá wà ńbẹ̀ kò lè rí nǹkan ara rẹ̀ túnṣe ká tó sọ pé kò sí ńbẹ̀ mọ́. bàbá ní kí àṣìláfù ìtànà bàbá dáadáa ni wọ́n bàbá ní kí àṣìláfù ìtòní ẹni ire ni wọ́n. àwọn táwọn náà wá wà níta lónìí ká kára dáadáa lẹ̀ torí àwọn ọmọ wa. ISPAR náà ọlọ́njẹ́ kan máa lo kèsì. ISPAR TV náà ọlọ́mọdé ó bàjẹ́ ISPAR TV ọlọ́mọdé ó dàrú. iléeṣẹ́ wa ISPAR TV ISPAR TV International ISPAR TV Africa ISPAR TV National eh, ọlọ́mọṣẹ́ àwọlá iléeṣẹ́ náà tí ó ti di ìlú eh, international ni ọlọ́run ò ní sọ pé òun ò ṣe mọ́ o gbogbo ètò tó dáa tó jẹ́ tẹ̀sìn tó jẹ́ ti tàlùbáríkà tó jẹ́ toríire ìdùnnú ni àwọn ispa máa ń bá wa gbé tí wọ́n máa ń gbé sáyé tá ń jẹ́ káwọn ayé máa mọ tí ń lọ lágbàáyé ní tẹ̀sìn ni ní ti oríire ni ní tùdùnnú ni ispa náà ni máa ń jẹ́ ká mọ̀ ispa náà ọlọ́run ní yóò bàjẹ́ o ni ó máa dá sí i.